الحمد لله رب العالمين خلق الخلق لعبادته وطاعته أرسل الرسل وأنزل الرسل لئلا يكون للناس على الله حجة بعد الرسل أحمده وأعظمه وأشكره وأهنأه وزنا وراضيا وأشهد أن لا إله إلا هو ان لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واصلي واصلي على المخلوق برحمه العالمين نبينا محمد المخلوق برحمه العالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا امه ايمان اوصيكم ونفسي بتقوى الله بهذا امر الله سبحانه وتعالى جل خلقه وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن تبين الإنسان شيء عظيم يوم ترونها تذهب كل موضع عما أرضعت وتظل كل ذات أمر حملها وترى الناس سكارى وما هم ولكن عذاب الله شديد عباد الله بالهدى والدلالة على الله سبحانه وتعالى فكان مشيا إلى الأمراض لا مشيا إلى شر معنى قبل أن تذكر وهذا الرسول ما رأى شيئا يرفع أمته إلا وقد دله عليه وما كتب شيئا من هذه الرسالة العلمة بذلك أثنى عليه ربه سبحانه وتعالى بقوله أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين عباد الله واعلموا أن الله سبحانه وتعالى خلق كل شيء زوجين خلق الزوجة وخلق المرض خلق الحزن وخلق الفرح كذلك خلق الذكر وخلق الانثى عباد الله لا يعلم احد قدر صحته الا من اصيب بالفقر عباد الله واعلموا ان هذا العلم انقسموا اقدام في العلوم التجريبي للتدرب في هذه الشريعه القراء ولكنهم يدورون حول الأدلة الواردة عن رسول الله صلى الله عليه وسلم في من عمل ذلك واعلم أن رسول الله صلى الله عليه وسلم شرح لنا شريعة خير فيما تعلق بالتمويل بالرقاء والرضا على أن تكون بسبب الله سبحانه وتعالى وتبيها الأذكار الواردة مع موافقة الله صلى الله عليه وسلم والثاني بكل كلام لا يقال ما يفعل الرسول وما فيه قدر شرعي وليس فيه كلمة شركية ولا كفرية فإن رسول الله صلى الله عليه وسلم أثبت هذا بقوله فإن من لا بأس الله ما نفهم الشرك فقد روى الإمام قد روى الإمام صلى الله عليه وسلم أن ترى أن مجده هو ربنا أن يؤتى النبي báyìí ní ìmúra rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ sọ̀tàrà rẹ̀ tí àwọn náà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ nílò ìyá ẹ̀rọ ìyàgbẹ́ mọ̀ ní àtìkọ́lá tó ti dọ̀rọ̀ lọ́wọ́ sọ̀tàrà wà sàrà gẹ́gẹ́ tó kí lóye ti dọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́ sọ̀tàrà sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ ti dọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ tó bá lọ́wọ́ sọ̀tàrà ti wà lọ bẹ́ẹ̀ náà ní báwa náà ti rí pé a ti sọ ọmọ kájọ ọlọ́wọ́ sọ̀tàrà wà sàrà ní bọ́ọ̀ àti ìjàmbá àwọn àgbẹ̀ ní gbogbo àtẹwé lọ́kọ̀ àti lẹ́yìn tó ti padà lọ́wọ́ fúnra wọn àyà orí àwọn àyẹ̀fẹ́ lọ́wọ́ àti ìgbésà ìṣòro ọlọ́pàá àti ìṣòro àwọn ọlọ́pàá àti ìṣòro bákan náà ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìdí ọ̀sán tuntun rẹ̀ wípé wọ́n sọ wá ní olùpayà rẹ̀ ṣùgbọ́n ní kọ́ọ̀lù àti ìjọba. Táwọn wá sọ̀rọ̀ pa ìpayà lọ, àwọn ọ̀dà rẹ̀ wọ́n ti ọ̀pọ̀ tí ó lórí òwúrò rẹ̀ wọn náà lè fáwọn ìyá dáàbò mú ọ̀sọ́tọ̀ fi ìlú òkè àwọn ìlú ọ̀ tí ó sì yẹ kí lọ sí máa ti kí ní ìlú òkè ọ̀nà máa ti kí ní ó sì kọ́ fún ìrẹ̀ sí ẹ̀yà tó bá kó gbà àti àjọ láti àlámù ẹ̀mí àwọn ẹ̀mí. bákan náà ká tó dá wọn lórí wọ́n gbà fọ́ọ̀mù náà ìgbà wọn. nígbà tí ìjọba ìlú gbà wọn ọ̀rọ̀ òbí lọ wọn lọ sí ìgbà wọn ìlú ìtàlẹ́ wọn. sẹ́ẹ̀bà yẹn sẹ́ẹ̀ bàbá jẹ́ ìlú one point five náà ìdáwọlé jẹ́ tàbí èèyàn bẹ̀rẹ̀ fún wáyé pé two hundred thousand lówó kí ni ọ̀rọ̀ tí àwọn onímọ̀ táwọn àgbẹ̀mú sọ ọ́ kí ni ìtàkùn wọn sọ lórí rẹ̀. lọ́kùnrin gbà tábàtì bí àwọn kan wọ̀ sáárá pẹ̀lú tó ṣe ní sáàtì tàbí sáàtì lọ kọjá tó ní ìṣe ẹ máa wá bàbá ajá lẹ́yìn ìgbà wọn kò sí sọ́dá yẹn wọ́n máa rà yín ká sí ìtàgbàlá òkùnkùn yìí ní àbí má pẹ̀lú ẹ̀ lọ́wọ́ má sì lẹ́yìn ẹ̀ẹ́dà kí n tá a fọ́ ọ́ bá a fọ́ ọ́ sẹ́wọ̀n kò sì kọ́ máa sọ láì ní ìṣòkò rẹ̀ láì ní ìṣòkò. àná sọ̀rọ̀ wá fún mi tó ń sẹ́yìn ká lọ́wọ́ rúkìá pé omi tí wọ́n máa ń sọ́ọ̀bù ní ìjọba rúkìá wọ́n wà tí wọ́n á ní àpò rúkìá tí ibi ìyá ìyá àpò. a sì jòyè wípé ẹni tí wọ́n ń ṣe rúkìá irú ta ni wọ́n ń ṣe ṣé òun mímà òní olè rúkìá àti ẹni tí òun mímà náà ṣe rúkìá àwọn àpá àti ìwà ìwé nígbà tó lé wípé ìdí rẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ìsànlọ́wọ́ ìhàlá òyìnbó bí àjẹ kìí ó ti dẹ̀dẹ̀ ní kọjá tẹ tí ó lè fi àjọ ọjà àpáàjà kí la wá ní ìyàwó tọ̀ kó lè ka pọ̀ láì lójú. mélòó mélòó ti lè fi à tá a ti gbọ́ kọ́ra tá a rí mi bá tẹ̀lé lọ́gbẹ́rì yàrá ọjọ́ àgbàgbọ́ ọ̀gbọ̀n ìgbàlẹ̀ ẹgbẹ́ tí yóò ti gbọ́dọ̀ fún lórí ìgbàlẹ̀ tí wọ́n kọ́ fún àyọ̀ yóò wọ ìwọ ìwé ọjọ́ àgbọ̀ nígbà yìí. gbogbo ẹ̀ pàṣẹ ọkọ̀ náà nígbà ó lè fi àwọn sùn sọ́dọ̀ ọ̀sùn fún àwọn ọ̀gá rẹ̀ ìjọ à kó o fi kúrá níka yìí kó o fi jà sọ́dọ̀ ọ̀sùn fún àwọn ọ̀gá rẹ̀ ṣùgbọ́n táwọn ọmọ kẹ́ńtọ́ yọọ ma gbá yọọ ma kókó ma lásùn yọọ wà jágbá àpáńlá bí wọ́n ti máa lákà gbá. ṣùgbọ́n ẹni tọ́gbà pé wọ́n nínú rẹ̀ nǹkan mẹ́ta tàbí máa ní oúnjẹ ọgọ́dọ̀ ọ̀pọ̀ yanjú. tí màá gbóhùn àyà sílẹ̀ kọ̀ọ̀nà tàbí àwọn àtàkì àwọn àyà àtàkàlà tàbí ọ̀rọ̀ ọ̀dà tá a fàyè ìwé àtàkàlẹ̀ fàtí ìnáwó dáhùn tàbí ìdókòwò ìwí gbọ́dọ̀ ọ̀dà tí ọ̀pá kẹsẹ̀ wí tí ọ̀pá kẹsẹ̀ wí nínú ẹ̀sùn láti fi mú abúgbò lára ìdí nǹkan tẹ̀lé o ti tó fún bẹ́ẹ̀ tá a bá ti rí nǹkan tó kọ̀ tọ́lọ̀ ọ̀sán ọ̀sán ọwọ́ akókòrò àmì ókò àdéhùn ìlú ókò ọ̀sẹ̀lẹ̀ ti tẹ̀lẹ̀ tọ́lọ̀ ọ̀sán ọ̀sán owó náà tọ́lọ̀ wá ilé ìdílé bá fẹ́ fún mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ bá ti lè máa ṣe tọ́jú ìlú lábẹ́ àgbẹ̀dẹ́ kéwì ẹ̀yìn wa láti lọ bẹ́ẹ̀. àrẹ́sọ̀ lọ lọ́rùn àwọn obìnrin nínú àti ìjáde màyí ìgbàgbọ́ àti ikú àyẹ̀wò àwọn àbọ̀ àyẹ̀wò rẹ̀ gbogbo ẹgbẹ́ ọmọ bá fún ní àǹfààní kó lè ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ nígbà tí ààrẹ bá dé bá àbí àdúgbò bá dé bá ó yẹ àti bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ pẹ̀lú tọ́lọ̀ pa ọmọ tọ́jú ìkàrà yìí. àdéhùn náà gbọ́ bẹ̀rẹ̀ pé ìpẹ̀rẹ̀ tó wà lọ. ìgbà yìí tọ́kọ́ wá jẹ́ wípé èèyàn lè fi ṣọ́ọ̀bù bíà nítorí wípé ẹ̀jẹ̀ ká lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé lónìí wọ́n bẹ nínú wọn kí ni ìtumọ̀ òkú náà ti pé wọ́n ò gbà wípé àti ẹ̀rín àti ẹkún sáwọn èèyàn ti ń bá yàn méjèèjì wọ́n gbà wípé èso ti gbà kan lọ́wọ́ ọlọ́run bẹ̀ lọ́lọ́run kò sì lágbára lórí ẹ̀ wọ́n wá léwo wọ́n ní èyí tó jẹ ẹkún èso ti gbà lọ́wọ́ ọlọ́run ó ní máa fi ilé yàn ní lọ́fà tó dẹ́kun bá ti lẹ́sẹ̀ pẹ̀lú ìlànà òdìkà ìdíkàlẹ́ ìfọ̀mọ̀sọ̀ fi gbé mọ́mí rẹ̀ gbìyànjú ní ti yọ ẹ̀sẹ̀ ní ọdún bọ́ọ̀ fún ọmọ náà gbogbo àwọn ẹ̀sẹ̀ ẹ̀jọ́ ti kéke mọ́gbà rìn náà tó wọ́n kulẹ̀ sọ̀rọ̀ sí ọjà wọn láti kéke olú olùdí owó àwọn bí yóò sọ̀rọ̀ orílẹ̀-èdè gbogbo ẹ̀yọ́ ń kùn gbogbo ojú wọ̀ ìwọ náà wọ́n máa wò ó jẹ́ máa kẹrẹ́ ìṣẹ̀lá yìí wọ́n ti mú ọgbẹ́ mi òru àti kẹ́yìn wọ́n ti mọ̀ pé ayọ̀ yìí ká ní ẹ̀yìn náà bọ̀rọ̀ ọ̀bẹ̀rẹ̀ náà fámìlì fámìlì ìlẹ̀gbọ́n kò ní. ẹ nǹkan kan wà ní ìṣẹ̀lẹ̀ tí láyé àtúntọ́pọ̀ ẹ̀sẹ̀ náà ó ti sọ bẹ́ẹ̀ náà lọ́lẹ́ yìí náà yìí ọwọ́ adó wà láàrin ọ̀pọ̀. orí bẹ́ẹ̀ ó ń kálu fún wa tó ní nàìjíríà kí ni wà sí wàhálà bá ti ṣe ní àgbà alájà rẹ̀. ṣùgbọ́n nípa mọ̀ alájà yìí náà sí wàhálà agbọ́dọ̀ máa ń jẹ́ ìwádìí ọ̀rọ̀ ìlú àtàbọ̀gbọ̀. أو التفريق أو التداوي ani rukia igun kan ló náà mú nínú kíni o nínú ìwòsàn nínú kíni o débi pé à ń bọ̀ tó bá jẹ́ wípé èèyàn wà ní ṣáájú kan ò lè lọ́sọ́ ìlọ́pọ̀ kẹ̀kẹ́ òróòrùn kẹ̀kẹ́ ó lò wà láàrin ìrírá ìyá tí àwọn sùnmọ́nà ọ̀tàlá tí bá ń ka bá díà àwọn sọ̀rọ̀ kò ní àwọn díà. bákan náà àwọn díà ń ṣiṣẹ́ fún kẹ́hẹ́sẹ̀ fáyì jẹ̀kọ́ nìkan bí àbáwọn ìdàgbò kájọ kájọ kájọ kájọ àyèmọ́ni dáadáa tó pọ̀ jù bá mi ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀padà káwá jẹ̀yàn jẹun pàápẹ́ rúkìá ìwọ ní tọ̀wá ó láwọn nǹkan tó kúlẹ̀ ó láwọn nǹkan tó dùn ṣùgbọ́n àgbọ̀dọ̀ lé ní eré àkọ́kọ́ àgbéyìnbó àwọn ìgbà àwọn ìtàjà rí kéèyàn máa kéèyàn máa wáyé ìwòsàn sí ààrẹ àwọn onímọ̀ ní pínkù dásáde wà pínkù kọ́lébí. ara tí ààrẹ bá dé wa káwáyé ìgbàgbọ́ yàrá kan bá bọ́ bẹ́ẹ̀ nǹkan ló sọ̀rọ̀ yìí. ṣùgbọ́n ìrẹ́kẹ̀bì ò ní pínkù kọ́lébí tí ọkàn náà bá ń sàárẹ̀ kí wọ́n lóògùn. àwọn àfọ àwa ní. معالجة داعي قلبي فيها أقبال تعرفك قل نموت تكتك معالجته خاصة بما جاء به رسول الله صلى الله عليه وسلم إن هو النبي الكم قل كتل الجاء يمتشيع وعارف من بيت موكا تسجد ورمه lágbẹ̀ẹ́. Àrẹ́sìmọ̀ lọ́wọ́ àkàtọ́gá ẹ̀kọ́ pọ̀ tí ó kọ́ wa nípa wípé bóò lọ sí ní máa sáré. Èyí bá ti sáré kí ni ó fi جاء في ابن محمد رحمه الله تعالى شاب lára sàhábà ọ̀dọ́ kàńtà bàbá bá ó ní àwọn ọ̀dọ́ ìlú ìjọ náà ní ìlànà ìdíná ìwọ̀n wà lọ́wọ́ kan yọ dá fún mi kí n máa bá bẹ́ẹ̀ ní ìlànà kí n wá dàpọ̀ pàṣẹ tó fún mi kò ní yé ìjà lọ́wọ́ rẹ̀ bá mi bàyọ̀ dá lábọ́ mi wá bá ń táyà bá kiri kó ọkàn rẹ̀ nípa rẹ̀ ó ní ìlú. àdúgbò ọ̀gá wa ni àdáwọ̀ ọ̀gá ìṣẹ̀lẹ̀ omi káàdì ẹ̀kọ́ ìkọjá lọ́jọ́ kan wọ́n wá ń kọ́ àbàdà kó àpò láàbò rẹ̀ ìgbàgbé ó lè rìn náà wọ́n wọ sí ìwọ́sọ́ nígbà wọn wà síjú ẹ̀ ọwọ́ ajẹ́mọ́nì rẹ̀ tí wọ́n yẹ kù ah! ọlọ́run ti jẹ́ ọ ọ̀sẹ̀ gbogbo àtàrí ọlọ́run ti jẹ́ ọ. àtàbà láti ṣàlùkù kọ́ ọmọ àkọ́jà lọ́jọ́ kẹ wọ́n máa ṣe ìjà sí wọ́n máa ṣe dáwọ́ wọ́n ní irú ìdòmí tí wọ́n lọ bá obìnrin wọ́n ní ìdìnnà lójú kọ́ wá sí rẹ̀ wọ́n jẹ́ sísá ní abẹ́ọ̀lẹ́ àdéhùn ní abẹ́yọ̀ bóòlù rẹ̀ náà ṣe lọ́rùn ìjẹ́ kí wọ́n ṣe àwọn ọ̀rùn ìjẹ́ àtàkùn àdáhùn ìjà ní ìjẹ́ kákọ̀ọ́ náà ṣe ìbímọ tó o ti sọ fún mi. tí wọ́n á mú ọmọ ẹgbẹ́ pápá ìjọsìn náà ojú tí ó dé. nígbà wo ló lójú lọ́ba ti lọ́mọ rẹ̀. òkè olùdá ọkùnrin náà lẹ́kọ̀ọ́ ọlọ́run kẹ̀kẹ́ pọ̀ tí èyí ìkẹ̀kẹ́ kéwòn ṣùgbọ́n ààrẹ ń bẹ́ẹ̀ mọ̀ kárẹ̀ sọ pé ààrẹ ẹ̀tọ́ kan wà láì kò lóòrùn kẹ̀kẹ́ ju tọ́lọ̀ fún àgbẹ̀bí lọ sọ́dọ̀ wà fún ẹ̀wọ̀n tó lọ́wọ́ ayé so làwọn tó máa ń sọ̀rọ̀ àwọn àfúrà tó náà wọ́n sọ̀rọ̀ ọ̀fẹ́ wa láàrin ara wọn so ló bá rí ìkànnì wọn ni ahán wọ́n ọjọ́ ìjẹ́ fún sọ́lọ́bù wọ́n bá bọ̀ wọ́n bọ̀ wọ́n ṣe ìwọ ìgbà sílẹ̀ kò sí ìṣòkòtò pé òṣèlú ìṣòkòtò balẹ̀ èyí dára ní ọmọ náà ilé ìgbàlá tó ní ó lè gbé tí wọ́n sọ pé kòkòrò yóò lò sí ẹ̀la ní ìgbẹ́ wọn náà ọ̀pọ̀ lọ́wọ́ nílé ìgbà tó ní òkòjú kí alẹ́ ìgbà gbogbo yẹn nígbà tó gbogbo yẹn ẹyin ní alẹ́ báyìí lé báwọn èèyàn tí àwọn tí kò máa ń ṣe bẹ̀rẹ̀ ní ọ́ ìtàlùkù sáwọn olójú ẹni ìwà dorígodò náà ah! wọ́n tí kò ń pè jẹ́rì àṣára wọn wọ́n náà ìhà àṣùkò tó náà ti lò gà gbogbo ya bọ́sẹ̀ pẹ̀lú báyìí ó sì máa ń gbísẹ́ fún wọn ni ń tọ́lú gbúsọ àwọn òlẹ́nu ẹni búra ìní ó láti jọ náà ló ti sọ pé òun ò ní máa fi tinútinú sọ̀rọ̀ òdì ma òun kàn máa tọrọ kọ́lọ̀ òun ó ṣe ìwòsàn àárẹ̀ tí ń bẹ̀lẹ́mìí ẹjọ́ bá ti gbọ̀rọ̀ ó lóun wá bọ́ ẹgbẹ̀lẹ́ rẹ̀ òun wá tẹ́wọ́ sọ́lọ́ pé wọ́n lọ́hùn ọkùnrin ní yẹ̀yẹ́ tó fi rán nàbí yẹ̀yẹ́ rẹ̀ wá jẹun wà mẹ́jọ tó bá yẹ̀yẹ́ rẹ̀ ló ti tóbi oṣù díẹ̀ lọ́ba kọ́lá pé ẹ̀pà rẹ̀ tilẹ̀ o òun ká bá mọ̀kún fẹ́ gbóhùn lé nìkan ká ọ̀rọ̀ ó ti pẹ́ sígbà tó ti sọ̀rọ̀ wọn oníjọ́ náà lọ́hùn ni làwọn bá bá nígbà táwọn èdè lónìí kan sáré káàkiri inú ọgbà ó ti làágùn ló mú kú mà kílàdé ó ti bí sẹ́dé kí sí valentine ọmọ rẹ̀ tọ́jákọ̀ bí rẹ̀ ló gbìn lọ bá bá ọmọ tó gò tí ń bá wọn gé fúláwà lórí ọmọ tí ń bọ́ mọ́yẹ́ sísìn náà irú wọ́n wọlé lé ọkọ̀ dídí bá ní àárá kò sì lè dá géńdé mú tó ní bẹ́sẹ̀ tóbi tó náà ní fi màálé eléyìn kì kọ̀pọ̀lá ìtìyẹ́sì gbogbo àwọn mẹkáníkì tẹ́ńbẹ́ ń tòsí ọ̀dọ̀ rẹ̀ kankan gbogbo ti yà wọlé ẹni wọ́n ló sẹ́sẹ̀ ń sọ́kalẹ̀ ní ọkọ̀ wọn mú kọ́kọ́ ní ẹsẹ̀ mú ọmọdé tí ẹ bẹ́ bọ́ọ̀lẹ́ ẹbílẹ̀ o ẹbílẹ̀ o tí a bá bẹ́ẹ̀ ká fi ṣe fura olójú bí ó kọ́kọ́ bílẹ̀ o olùkọ́ wọ̀ ìgbà kí ló ṣe lọ́gbọ́yà ẹbílẹ̀ o kí ló ló bá ìgbà tí a mọ̀dá ewu náà ọmọdé mọ̀tá bẹ́ẹ̀ wú ó dẹ̀rẹ̀ ibi tí ó ti họ́ kí ló bó mi ti ń dáwọ̀ yìí kó sì tó burú bàṣẹ́ ah ó dà tó wọ̀ pé kó ọmọ ìlọrùn kó wọ́n mọ̀ta bẹ́ẹ̀ O ti wá rántí oyè ọlọ́kà doríkodò bí omi ṣe ń dá lójú rẹ̀ nù bí omi ṣe ń dá lójú rẹ̀ nù kọ́dà àdánwò òjọ́ náà ó ní ọ́n fi sílẹ̀kùn abẹ́ ọmọ rẹ̀ fájì lọ́mọ tẹ́lẹ̀ olóhùn wá rántí padà wípé ah n tó ń sì sọ sọkùnrin ọlọ́run sì fi dá lẹ́jọ́ ààrẹ nìyẹn kò lè san láíláí àti pẹ̀lú tọ́lọ́ ẹ sì máa sọ pé kọ́kọ́ àwọn tóbi ọmọ bọ̀wọ́ sí wọ́n gẹ́mọ́ra wọn ni níbo ni ó ti bẹ̀rẹ̀ náà ìlàjù tiẹ̀ wa lẹ̀rù ń bá pé ọlọ́mọdé àjíyà rẹ̀ mọ́dòdú tí aláyé mọ́dòdú tí aláyé kìá máa ìtọ́nà ń fọ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ńtẹ́rù bá ń bà tí ó fẹ́ jí àlàyé tí ó fẹ́ jí àlàyé kìá ọlọ́run ní ànábì nǹkan méjì kan ní kọ́ sọ pé wọ́n máa ṣe aṣukuru wal iman wọ́n sá máa dúpẹ́ fẹ́mi ọlọ́run gbogbo ògbà ìsìlẹ̀ sufi máa mú wa tẹ́yìn bá ń fẹ́ kankan nísìn tàbí bẹ́nu ìpáyín keke ṣàìtọ́ ọwọ́ àdé yóò jẹ́ ọgbà gbogbo orin tó ti lọ́dọ̀ ọlọ́run rí èyí tó kù tí ẹ ti rí òní ọwọ́ àfi fèsì ọlọ́run pé o tí ẹni iṣẹ́ gbogbo pàkẹ́ kò ní dúpẹ́ irú rẹ̀ máa bàjẹ́ bẹ́ẹ̀ sì ni ìgbẹ̀yìn rẹ̀ kò tún ní fi ìmáàní bí àlámẹ́rí in tí èsè solúsà ni ọmọ wákàkì ọlọ́run ní gbogbo ẹmbá máa dúpẹ́ fún un tó sì nígbàgbọ́ tòótọ́ sí ọlọ́run bá pé èyí tó tún dé ìná owó tó mú tó da jù bẹ́ẹ̀ lọ wá tí ò ní pẹ́ tí ò ní jìnnà ẹ sọ fún wípé kọfọkànbalẹ̀ bí àwọn ọlọ́run ọba níbo láti rí ọlọ́run bá ní sọ̀rọ̀ sọ́rọ́ tó ní sá a'udhu billahi minash shaitanir rajim ma yaf'alu Allahu bi'adhabikum kí mo fẹ́ bí àjẹyìn sí náà èmi náà mo níyẹ o in shakartum wa amantum tẹ́ ẹ bá ti ń dúpẹ́ tẹ́ ẹ sì gbà mí gbọ́ pé èmi náà mo tún ń ṣe tí mo ń ṣe yìí lọ́wọ́ wallahi ń kó yá kó fún ọwọ́ méjì tá a wí ìlàjù ńlá ṣùgbọ́n tí ọba gba nẹ́bí sallallahu alaihi wasallam yọ ọ́ kàn máa rìn ní ayé kò sí nínú wàhálà tó ga ìlú wa. kọlù ìwó àrùn tí máa ń wà nú ẹ̀mí ìtọ́nà ń fà nàbí sallallahu alaihi wasallam lápẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn gbogbo náà ma kíma rẹ̀ bí se ma ń jẹ sí olórí kí ni tánà bí fìsẹ̀ ìlájú ẹ̀ àdìkáàrù kí yóò kú mi àti ń sọ ní ti ìbàjẹ́ kí yóò ma sàdìkáàrù gbogbo gbà èyí ó ti kóyàn láìròjú yóò ti pín ìròjú síbi kí ọmọ bá ṣe yán ìláìpì zina gbogbo wàsá rẹ̀ pátá àwọn irinṣẹ́ ti máa mú ìyàn àdó ń zina ẹ̀sìn ní mọ̀tì ẹ̀dọ́ kọ́ lọ máa wọ yàrá ọ̀rẹ́ rẹ̀ lọ báyàwó rẹ̀ ìpè wà láyé àwọn lè nǹkan tí ọmọ bá jókòó pọ̀ lórí àga kẹ̀kẹ́ náà ní pálọ̀ nígbàláwo wọ́n mọ ọmọbìnrin tí èyí sábúrò èèyàn tí èyí sẹ́gbọ̀n èèyàn wọ́n ní ìwọ lọ́ọ̀mà gbé tí ìwà fún dàrẹ́tọ̀ nínú ọ́fíìsì ọ́fíìsì dàrẹ́tọ̀ sì ni láàrin ìṣẹ́jú márùn tẹ́ ẹ bá ń rìn ìbọn bẹ ẹ kan bùnmí àfọ̀dọ́ rẹ̀ ó tún nílẹ̀kùn wọn tí wọ́n ti bẹ̀ mú àdéhùn pé jẹ́ àpàdé ń bí ebi kẹrẹ ti bẹ̀rẹ̀ gbogbo wàsáìlú ọ̀rọ̀ yẹn ànábì ní obìnrin àtọkùnrin ẹ gbọdọ̀ máa lúpọ̀ ó ní òní ìrìnlájò ẹnìkan wà nígbà tó ní ìrìnlájò àfẹnutọ́nà bá kò rire mọ́ ààrẹ mi ìtọ́nà ń fà nàbì sallallahu alaihi wasallam òun nìkan òní àfi máa ń wò tẹ́yìn bàtà àmàkì ìtọ́ ọba ń jẹ ìwọ jí ọmọ mẹ́tàbọ́sì ọwọ́ àwọn tó máa jẹ tẹ́kùn mọ̀jábà dáwà kò sígbà tó máa pọlọ́ tí ò ní dọ́lọ́ ìkẹ́ yóò wà báyàn fi lò nígbà tó bá ti di wípé ọkàn èèyàn bá ti lálàáfíà arúsùsàn bá ọ̀run ti sọ̀rọ̀ sọ́lá ní báwọn sọ̀hábà sọ̀rọ̀ ìjọ kan ó ní ọkùnrin kan ti wáyé rí ó sì lo fifty years kò sì sẹ́lọ̀ rí ìjọ kan báyìí hadith thabit ọlọ́ni o ti dọ́dọ̀ mi padà báyìí o ti kú o lónìí èyí wà jẹ́ ọ wàlìjà náà mi pẹ̀lú kẹ́mi kì í ṣe pẹ̀lú sẹ́ẹ̀ rẹ̀ àwọn ọlọ́dọ̀ ẹ̀yẹ́ ni mi mi gbà á <laughs> sì ti yí àṣẹ sọmọ ní ọdún àdẹ̀sẹ̀ iṣẹ́ mi ni mo fẹ́ fi wọ̀ àní máa lo àlìjà náà pẹ̀lú kẹ́mi kì í ṣe pẹ̀lú sẹ́ẹ̀ rẹ̀ àníṣẹ́ <laughs> ni mo fẹ́ fi wọ̀ ó dá mi lójú kẹ́ ah ebi fẹ́ gbọ́wọ́ ìlú ogun ẹ̀ kọ́ mọ́lá ìdí òsì tó bíláàgì bẹ̀ ọlọ́ni kò gbọ́dọ̀ ẹ̀bẹ̀rẹ̀ bí wọ́n ní ẹ̀ ẹ̀pa gbogbo sẹ́ǹ pọ̀ títí báyìí nù kẹ̀tẹ́ mi ọlọ́run sí fún lórí àlàáfíà nìkan ẹ̀ wá gbélé rí gbogbo sẹ́ tó sẹ́wọ̀n kó fi san gbèsè ẹ̀ ní ọ̀bá sí nǹkan kan lé mọ̀ ọlọ́run ní ìbùlọ̀ ńlọ ní ìsìn á ó ní ẹjẹ́ ń wọ àlìjánná pẹ̀lú ìkẹ́ ìkẹ́ náà ní ẹjẹ́ ń wọ àlìjánná ìtọ́nà ń fọ́ àníbísọ̀ àsálàm ó nìkan ìrìndájì ẹ wà ní rántí èsè mùsùlùmí àti kọ́ máa sàárì ọkàn ẹ ń bá tí wọ́n ń kọ́sẹ̀ ní mùsùlùmí olóòsùn dá láàrin ọkàn nítorí wípé ẹn tó ní ẹn tó nímọ̀ tí ó lò ohun àtàlẹ́mọ̀ kẹ́kí jọ ní nǹkan kan náà jọ ní wọ́n orídi pòfẹ́sọ́ ọ̀sẹ̀ kó ń tọ́lẹ́tì ní o ó sì tó mú owó sí tó fi ṣètò tánìsì ó sì tó fi mú kámọ́ọ̀tì kí ni ẹ sọ pé àwọn ọmọ tí wọ́n ń ṣe phd yẹn wò lè wò lè parí báyìí wò lè parí báyìí kò sí kò tí sí kankan tá a fún tọ́pìkì náà kà mú tó wà ní mo tó fọwọ́ sí mú orí professor ẹ wá dákun làákàyè wà dáfù ó kò ń tọ́ ẹ̀sẹ̀ orí ni prọ́fù kò sí sí lára rẹ̀ ọwọ́ tọ́lẹ̀tì ah! ní ìsìn ah prọ́fù ilẹ̀ dáwọ́ ní kílókọ̀ ẹ̀yìn prọ́fù kù ó tún kíyè púpọ̀ gbogbo yòókù ń ro sínú bàtà rẹ̀ títọ̀ títọ̀ nídìí ó sì lọ dúró níwájú ọgọ́rùn èèyàn náà ààrẹ nìyẹn wà lẹ́ ààrẹ ẹni tọba ti wá gbà ní sàsàrà ń gbọ́ yóò bọ̀ mi léyìn ṣùgbọ́n ńgbọ̀ba di tọba ya máa sọ ọ̀rọ̀ nípa yìí àtìpù ẹlẹ́ẹ̀kejì èntọ́kẹ̀wàá òun ni tibbu alijasad ara tọ́ba sáàrẹ̀ ó nídìí ìwòsàn níbo láti wá rí wòsàn àwọn àfáà ní nàwàánì ni ìrẹ méjì ní tá fi máa ń wo ààrẹ ara anáwùn àwọn máa já àfihàn mọ̀kúrì an rasulillahi sallallahu alaihi wasallam eh, eh, ibi àti wá débi ọ̀rọ̀ àwọn ibi tá a ti débi tá a ń bọ̀ nù. àwọn tó jẹ́ wípé tí ara bá ń ṣàárẹ̀ tí èèyàn bá jẹ́ èèyàn bá mú èèyàn bá lò pẹ̀lú àánú ọlọ́run ara rẹ̀ ọ̀yà tó wá jẹ́ pé ànábì lọ sọ ó là ń pè ní àfihàn ànábáwí. lápẹ̀rẹ̀ anábì sallallahu alaihi wasallam ọdá ńlá wá sí oyin oyin ẹmọ oyin ṣùgbọ́tọ̀ ẹsẹ̀lẹ̀ ọsọ̀rọ̀ bá habbatu sauda lil habbatu sauda salawatu bẹ́ẹ̀ wasu lamari bákanáà àwọn oúnjẹ kan bẹ tọ́jọ́ wípé tí ààrẹ bá sí èèyàn tí wọ́n ti ń wòsàn látọ̀rọ̀ lọ́n díẹ̀ díẹ̀ èèyàn máa jẹ́ lásìkò ìgbà téèyàn bá wà náà kéè náà kéè gẹ́gbó sì sọ fún Ali radiyallahu ta'ala anhu nígbà tó fẹ́ máa jẹ̀rọ àwọn jẹ́ka àbọ̀m̀bẹ̀ òun ló wá kó àwọn nǹkan kankan sínú habatu rashad habatu sauda eh, eh, eh, tamru ajuwa ah, ajuwa ajuwa yìí madina ni a sì sáà sọ̀rọ̀ lórí rẹ̀ ẹ̀ ń bàjẹ́ méje láàárọ̀ àlàríkì kó tó jẹ kankan méjì náà rọlẹ̀ gbogbo tí wọ́n bá ń pè ní ìran àṣàṣì kò ní mú àwọn àfáà ní sẹ́ ajíwá nìkan ló kó nú àbòkó ìran támúrù nú pẹ̀lú àwọn ọlọ́run tó fẹsẹ̀ múlẹ̀ ní wípé àwọn tí ń ta oògùn fún àtọ́yìn pọ̀pọ̀lọpọ̀ wọn yéṣu ń kéwú wọ́n wà máa pariwo ajíwá wo ajíwá wo ajíwá wo kí wọ́n lè máa tà dáadáa wọ́n sì lè máa sanmáyé lórí àwọn àgbà àfáà ní ìlọ́pọ̀jù ti rí mẹ́dínà ní gbogbo tábùrù ní sísẹ́wọ̀n gbogbo rẹ̀ tábùrù insha Allah rahman oní sísẹ́wọ̀n tàbátẹ́kà kalọ̀kàntí àfáwà aláma ibn sa'adi rahimahullah ta'ala afáwà òfèmí tí a sọ̀rọ̀ ibas alai láti ọ̀pọ̀lọpọ̀ lórí rẹ̀ ajíwáì kèése ó nìkan ní ṣiṣẹ́ ṣùgbọ́n kápẹ́ ní mìíràn tó èèyàn èèyàn gbọ́dọ̀ fòun lẹ̀kùtù lọ mú mi gbogbo tẹ́lẹ̀ wá sọ yìí ojú kan ló mú náà wù kanu ẹlẹ́ẹ̀kejì òun ni má nùkílà àǹgọ́ìrì yìí in tó jẹ́ pé kìí sí ànàbí lọ sọ tó sì jẹ́ ìran nǹkan ìwòsàn náà tó jẹ́ wípé àwọn èèyàn jogún bá wọ́n gbọ́ ní lọ́hùn tí wọ́n fi ń ṣe àwọn àfáà wa ni wàgọ́ọ́líbùhù ètò pọ̀jù nù tí èé ṣe pé ànàbí lọ sọ rọ́ọ̀jì ìlà tẹjìrìbà ibi táwọn ayé ti mọ̀ ọ́ tí ó ti mú òun náà ni dẹ́wò tí wọ́n gbóbi yọ kẹrẹ èyí wọ́n àwọn ayé ń jà lọ́wọ́ bá rẹ̀ nígbà tí nǹkan báyìí tí nǹkan báyìí báyìí sí wọn wọn ò gbé ah tí wọ́n bá sì mú ewé mángòrò àti epo yá o àti ọsàn o àti kíníkan tí wọ́n bá sì ṣe pọ̀ kí ni ti ẹ̀ mú òsì tí ń sọ báyìí náà lọ́ba mú ọlọ́sìn gbẹ̀gàrà rẹ̀ yá hàn ìwòsàn kejì ibi àkọ́kọ́ ní ká ti kọ́kọ́ wá dúró gbogbo ìtànà bíi káàlẹ́ yìí sọ̀rọ̀ wa tún lọ́wọ́ sàlámù àlẹ́ òun là ń pè ní àdìbò salawatullahi wa salamu alayhi kò sì ní sọ nǹkankan tiẹ̀ àfihàn tọ́nà ní kò sọ ajá pé kò sí yé méjì níbi gbogbo rẹ̀ ìyẹn lọ́fà táwa mùsùlùmí tá a fi sípayẹ́ ẹ̀mí wa sí ká máa ra nǹkan àsìbáàbù ọwá nídìí ẹni tó túmọ̀ ń parẹ́ a wà ní géètì lọ́dún kan a máa gbọ́pàá aburú ti dẹ́yìn ti pẹ́ o tábà sì ń sọ̀rọ̀ bá di àmú wàláì kò sẹ́ tọ́bọ̀ mẹ́ wàláì pé àwọn ti gbọ́nbẹ̀lẹ̀ tí wọ́n máa sọ bẹ́ẹ̀ in tó ń kálukú wọ́n máa sọ ní wípé mọ́tò àṣírí wa ṣe bọ́dọ̀ mi ló ti yá tọ́jẹ́ láàárọ̀ yìí nígbà tó lọ́nà bá ti bó akúkú jọ pàdé mínísì ẹni tí ọ̀jọ̀ àárọ̀ ọmọ ẹnu wa dì sí tí èsì ìṣe ti wípé bóyá àbí inú ẹ̀ dùn tí ìpọ́lọ̀ ló fúnlẹ̀ pẹ̀bẹ́ ẹn tó jẹ́ wípé ti jẹta àrọ́ ṣùgbọ́n ògbà èyí tó dájú jù ń talẹ́ kò sí kí o sì gbọmí abájí kírun tán ń bẹ ní mọ́sálásí ẹn tí sì ẹnu bí ń bẹ ní mọ́sálásí tó pé èyí tó bà ló jẹ́ bí mọ́sálásí ní wípé kọ̀ ẹ́ ní bá jẹ́ tó tún kù ní oúnjẹ àárọ̀ rẹ̀ tó sàn náà tó ní tó ọlọ́run bó ṣe pinnu ṣùgbọ́n àtẹ̀ntọ́sẹ́kù fún àtẹ̀ntó nílàjì àtẹ̀ntí ò ní rárá ebá àjọ ń sun lọ́nà náà ta ni tí ẹ fi kọ́ ẹ̀mí rẹ̀ inú sùúrù tí mùsùlùmí ní di àdánísì wọn ò sí mamá ṣùgbọ́n tí wọ́n máa bèrè ní pépé olóṣèlú báyìí kí ni mùsùlùmí máa dùn pé ah, alhamdulillah jojúmọ́ mò ń sún mọ́dọ̀ ọlọ́run aláìmọ̀kan ni máa réwú lórí rẹ̀ lágbọ́n rẹ̀ tí wọ́n máa sọkọ́ núrù nàbẹ́bí pé ìmọ̀lẹ́ ló pè kí mo ṣe tí òun fi edé ṣé tọ́lọ́mù ló ń àbí tí ọ̀dá ara àwọn ìlàjùtà nábì tó fún afẹ́mi nù àwọn bọ̀ àwọn nǹkẹ́ yìí lápapọ̀ á padà dákọ pípọ̀ nù rẹ̀ náà o inshallah rahman ọ̀pọ̀ wọ́n pọ̀ ń bẹ̀ tó jẹ́ pé àní ń ilẹ̀ bá ti ní ìmí ń bẹ ní sùrù díyà wọn ni ní misrọ̀ ní kọ́hírọ̀ ibi ìbẹ̀ wò ní kọ́hírọ̀ ní ìbẹ̀ ní Súríà ibi ìbẹ̀ ní Iraki lápẹrẹ habatu sauda tó rí ìtìjú dáadáa ní gbogbo àgbáyé tẹ́lẹ̀ ti Sudan tíbo ti Sudan pẹ̀lú àánú Ọlọ́run wọ́n tún ti rí mi ìtọ́padà mamlaka ní agbègbè kọ̀símù ní ìsìn tí ò tí ìsìn habatu sauda tọ́lọ̀ ń fi agbára anú ẹ̀ tó òun àti ti sudan o àti ti kọ̀símù ní sòdíyà o èwo ní wù ń bá nàbẹ̀ àtìkù nábàwí àwa ní ìdíyàn tí ó máa ṣàlàyé wa wípé tíbù nábàwí rè sáwọn gẹ̀ẹ́tì ọ̀kan náà máa gbọ́pà wọ́n mọ igẹ́ yẹn lé wọn lẹ́ẹ̀mejì kí kínú yóò dùn béèyàn ọ̀bà lámùmára yẹn lè máa bì pẹ̀lú àti bàbá wọn ní ọba gbé kọ́mọ́ Allahu Akbar Allahu Akbar ní ọba sì dùn lójú kan kí a rí àwọn ah, níbi tí ayé táìsì ń bẹ ní mọ́sálásí yìí ní ọba sì kírun bí ọlọ́run ní ìgbà lọ́wọ́ rẹ̀ torí ànábì òkè lórí táìsì bẹ́ẹ̀ nìkan náà ta kúrúkú nù àná oníbẹ̀rẹ̀ abẹ́ ẹlẹ́rìí ṣáà ìlẹ́rìí àyọ̀sá wọ́n ẹ wá wo àwa kèfèrí tí à ń kírun ní ojú wọn lórí táìsì ní abá kírun tán wọn kaba bọ́ta ọba mú dúrù dúrù ọ̀sẹ̀ green báyìí ọba nù òkè àwọn èkó ẹ̀rọ àdírẹ́sì ọsẹ ìmọ̀lágbíwá lọ́sẹ̀ o ànẹ́bì àwọn àsọtẹ́lẹ̀ ìláwà àfi kún lọ́bẹ̀rẹ̀ fún kálukú mara ara ọjọ́ tẹ́ ń wé àwọn èèyàn àbá ọmọ ní yóò wọ ẹsẹ̀ yìí ẹlú òkùnkùn ọlọ́run ìbejì ọwọ́ mi ọ̀nàmì ní ẹwọ́sẹ̀ ìdára ọwọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ ló ń jẹjẹ ọ̀sẹ̀ mẹ́rin sáà náà ni ẹlú òkùnkùn mi béèyàn mẹsẹ̀ kọ́ ọ̀sà máa fi wẹ̀ ẹwọ́ mi peter pan dáyẹ̀ láàrùn ọ̀lẹ́ àdébí lágbàáyé ọlọ ẹwọ́ sí ọwọ́ mi mórí fọ́ tú lọ gbádùn

iye tí sì ń sàyàn ni pé wọ́n ń wọ ara wọn wọ́n ń wọ pé kò sẹ́ni ìpàrọ̀ máa lẹ́bi sáwọn eléyìí gan ní ìdí owó ni ní ní ní ní outlook ẹ̀ gbogbo àdánwò ayé pátá lọ́wọ́ àdìrú ọ̀sẹ̀ dúró bẹ́ẹ̀ ni ìrora kìtìkìtì ní ìrora kìtìkìtì ní ìrora kìtìkìtì ní ìrora kìtìkìtì. ọ̀rọ̀ kanu

ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn wa tó lágbòye òun ní wọ́n ní ọmọ àtàrú nǹkan bá wọn. àwọn ọmọ méjì ló wá bí sí báyìí alọ́sàn aláwọ̀ foríjì mi foríjì ẹ̀yìn jẹ̀mọ́ náà ó ń tà sọ bóòlá ń ṣe pàdé Allah subhanahu wa ta'ala tí ní àjò wọ́ọ̀yà ńlá ń sọ o wallahi àlẹ́ni kankan nú nítorí fọlọ́wọ́n bá búra jẹ́mọ́ ẹ̀jẹ̀ kì í sara àwọn tí ń ta nǹkan súnná yìí tó bá jẹ́ pé ní ń ta nǹkan halali ṣùgbọ́n a ní ìdíẹ̀ tí ó lè ṣàlàyé tí ò ní parọ́ ní tí wọ́n mọ̀ ń pa nǹkan eré ẹ wá tún wo tí ànábì sàsílám tí tú ẹ̀ wá sí àwọn míì ọlọ́run tún wá fún ẹlẹ́bùn tẹ́jìrìbà níbẹ̀ débi pé àríbìlẹ̀ sọ pé ẹ máa mú yín ẹgbẹ̀ ẹlòmí ọlọ́run fún lẹ́bùn pé kó mú ilé kó mú yín abájú sàwùdá náà tá a bá yí máa ń kọ́ fún ọrùn zédùzé tún náà omi kọlù náà fi sí tí wọ́n bá tó wá lè fi ẹ̀kọ́ tútù fọ́ òun kọ́kọ́ ń lò lọ́lọ́mbà sí pẹ̀lú ọmọ balamu tẹjúrìbà tó ló ná tẹjúrìbà ìtọ́nà táà níbi ju ìwà náà ó lè tàkọ́ mọ́sọ̀ tẹjúrìbà nígbà mi kéèyàn ọ̀dẹ́ nǹkan wò rí kó sì rí gbórí bẹ́ẹ̀ ṣé wá rí ìlàjù àṣẹrí àtibọ̀ nàbáwí ìtọ́nà fọ́sàsàrà nǹkan sàrẹ̀ fún wáyé béèyàn bá wá sí ṣọ́ọ̀pù tiẹ̀ kọ́dà kó tó mọ́sálásí mẹ́wàá halali nìyẹn ìntà ń sọnù wájà àwọn èèyàn mọ̀ wípé á ah, ṣe rí lè náà kó lọ́wọ́ sàforíjì fún mi ìmọ̀ tí ń ṣe dáadáa but èmi náà nìkan bá ń tú léèbò wípé wọ́n ti kọ kíní èbó rẹ̀ sí ní tó pé káìrò láti ń kólé náà wá náà èmi náà ò tí ì mọ àwọn nǹkan dáadáa ṣùgbọ́n ẹ̀sìn súnà kí n tó bí àmì mùsùlùmí dáadáa ṣọ́ọ̀pù yìí òun ní ìpìlẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ti apákejì náà tọ́jẹ́ ti ìlàjù ghairul manqul arsalasalaam tí èsè gbé arsalasalaam lọ sọ gbòógì òun náà kápára síbẹ̀ òun ni kéèyàn mọ̀ nípa ewé àti egbò tí ń bẹ nílùú rẹ̀ kàmùsọ́wọ́ méjì ló náà wá pín sí gbogbo ewé àtegbò tí ó máa ṣe àwọn èèyàn kọ̀ọ̀kan láǹfààní tí ó sì bá láàmú tìlú wọn lọ́lọ́ máa ṣe tí ò ní ní ẹlà tí yóò báyìí lọ́dọ̀ wa àwọn èpo kíníkan epo mangoro epo pasasun egbò kìnnìkan pasasun tá à ń ṣe tá à ń mú i alọ́sọ̀tọ́lá fi àǹfààní kan bẹ̀ tí fi ń ṣiṣẹ́ lára wa ó náà ni wípé yèèmẹ̀ wa náà omi táàmù ní kíní yẹn náà mú ìtàlù ní ó pẹ̀ ìlò náà jẹ ìpẹ̀tà fi ń gbé àgbàdo wa orí ìbẹ̀lú náà ti wù irú afẹ́fẹ́ tí ń fẹ́ sí a irú ọ̀rùn tí ràn sí a ìní ràn só na kúrò ìlàhíyà wa ti kó sínú ara rẹ̀ agbára látọ̀rọ̀ sọ̀tálá òfin ibẹ̀ inú ọ̀fà tó fi jọ ẹ́ pé èyí tó bá jẹ́ pé hù náà lọ́dọ̀ àwọn haúsá yóò tètè máa ṣàǹfààní lára wọn jọ̀dọ̀ tí a bẹ́ẹ̀ náà nílùú mi bẹ́ẹ̀ náà nílùú mi bẹ́ẹ̀ náà nílùú mi yàtọ̀ fún ìlú méjì ní á ti rí ní o ọlọ́wọ́n bá wọn bó ti dúbẹ̀ lọ subhanahu wa ta'ala tó jẹ́ pé in tí ń hù ń bẹ̀ gbogbo ọmọ àbí adama pàtá ní ọmọ ṣiṣẹ́ fún tí ó sì ní máa ní àlà ní gbogbo àgbáyé tí wọ́n ti rì lẹ́ni ẹ̀rọ kan tẹ́lẹ̀ wọ́n ti rí kan sí gbogbo tó bá ń hù ń bẹ̀ báyìí wọ́n gbé lọ láàbù wọ́n yẹ̀wò ń gbá wọ́n yẹ̀wò láwù bọ́mọ ìgbélò kò lè já ń fún bí yóò bá lò yóò ṣẹlẹ̀ àti ẹ̀ náà àwọn bọ̀ ṣé èèyàn lè ní ṣọ́ọ̀bù òun náà ẹ̀sìn farama pẹ̀lú àmàdájú pé ẹni ọmọ alọ́sọ̀ àtàlá ó sì máa nábì sallallahu alaihi wasallam kò sì ní fi nǹkan tí ó jẹ́ nǹkan àràmù kó nǹkan tí ń ta jẹ́mọ́ àtọ́bọ́ wá rí bẹ́ẹ̀ ìpìlẹ̀ pẹ̀lú àláàlì alẹ́ rí àfáà súnà ọ̀pọ̀ ẹlẹ́à kó sì jókòó kọ́ máa tewé mángòrò èpo àgbàlùmọ̀ ewé ọsàn ọsàn gbìngbìn ó lè máa ta halali ni tó bá wá tó jẹ́ kó tó mọ̀ nǹkan tí wọ́n fi ń ṣe pa eléyìí ọ̀dà àpapọ̀ tápa àwọn èèyàn lè wá pé ah, ẹ̀sì bá ń ka nǹkan tápa yóò bà mílé yóò mílé yóò mílé yóò mílé yóò fún wọn òun ni ìmáàmù ṣàfi fi ń sọ fún wa wípé al-ilmu ilmani méjì ní ìmọ̀ ilmul adiyan wà ilmul abudan ìmọ̀ ẹ̀sìn ìnìmọ̀ àkọ́kọ́ kéèyàn mọ́síláàpù dáadáa kó tó wá wà ilmu al-abdan àti kéèyàn onímọ̀ ń pa àwọn nǹkan arẹmọ nínú àwọn àgbàlagbà máa ń pè nílẹ̀ yorùbá ìmúwájú àlàálì torí ipáwọn èèyàn ti kí àràmù bọ́ ìsìláàmù kọ̀ fún wa kéèyàn wá torí ẹ̀sọ̀ pé ẹwọ gbogbo ẹ̀ ti di àràmù èèyàn ṣàlàyé yéké yéké òun ni jàmáà ìsàkúrò nídìí iṣẹ́ yìí ìlọ́fà tọ́pọ̀lọpọ̀ yẹn fi gbà wípé ṣé rí àfá ìmọ̀mù iná gan mọ́ ògbọ́n mékè ń gbàlá owó àwọn àjẹ́ ọjà àjẹ́ ìlàfà ní amọ̀ta hmm? ṣé àjẹ́ lọ́dàgì náà ṣáàjẹ́ lọ́dà ẹbí ìbẹ́nu àwọn ẹlọ́ náà gan-an

àwọn tí ànábì sọ bá sẹ́gbà wa náà ní tewétegbò lọ́dọ̀ wa tewétegbò tọ́jọ́ wípé wọ́n rí àkọọ́lẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ sálàm tó sì fẹsẹ̀ múlẹ̀ tójú ìwá sí wọ́n ní bóò lànábì ṣe lé ní mọ̀ ń pa tewétegbò àwọn kan bá tún béèrè báwọn sọ̀rọ̀ wa tún lọ sọ̀rọ̀ mi rárá kan láwọn lẹ́rìí lórí ẹ̀ wọ́n ní kílẹ̀ rí wọ́n ní jáàfin muslim ahmed bin hadithi urwa an aisha an ummil mu'minin aisha ta rọ́bíyàlá na ọ̀rọ̀ ha urwa lọ́bẹ̀yà aisha jọkàn ó ní ìrẹ ìyàwó Aisha kò yà mí lẹ́nu wípé o ní máa kọ àà ìyàwó ànábì ọmọ Abubakar àà ọba ní mẹ́sìn yìí ò ní kọ ẹ̀kọ́ jẹ́ àlẹ́ fún wa kò tún yà lẹ́nu wípé àǹtí alamu nas bí ansabi làárọ̀ ọmọ ń pa oríkì alábáwá pọ̀ àti ran wọn àti bó ṣe wọnú ara wọn bẹ́ẹ̀ sì ni nínú gbogbo sọ̀hábà Abubakar lọ́mọkẹ́ níyẹn jù ó ní kò lè yàrá ẹnu torí pé bàbá rẹ̀ Abubakar náà ah, àwọn náà mọ ṣùgbọ́n ó tún ṣe wá mà ń pa ewé àti egbò pọ̀ tó báyìí ìyàwó ẹ̀ṣẹ̀ wa dáhùn pé ànábì lọ́fà o ànábì ààrẹ máa ṣe é pọ̀ àwọn èèyàn sì fi ogún dókítà àwọn bàní bàyádọ̀ ó dókítà àwọn kìnnìkà gbogbo tí wọ́n ń júwe o náà sì ló máa ń bá ànábì kí agbo rẹ̀ ìtọ́fà tó fi mà náà ìjọ ẹ̀ bára dé fi ẹlẹ̀ hadith dọ̀rẹ́ mi hadith da'ifun sẹ́mi pé tá a bá ríyàn àbábi sọ wípé in tó bára sàsàrán wọ́n ní àsáfẹ́ ẹ̀mà bóò rà níbi se ma ń pa àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó máa jẹ́ ìwòsàn fún ara wọ́n ní jẹ́ àfilmọ́jà mọ́tò bàbá ní ìlànà ìbàdàn abbas rọ́bì yàgbọ́ tààlà àwọn àrùn ọ̀hún abúlé abbas ní hasan sọfàrà jọkọ̀ wípé ìmọ̀ gbogbo nǹkan tí wọ́n tó gbé orí ànábì sulaiman ló ti bẹ̀rẹ̀ kí á lọ sulaiman yìí àkọ́bẹ̀ òsàlẹ̀ tó bá ti dúró tí ń kírun fọ́nà ọba subhanahu wa ta'ala tàmẹ́fàlà ti àmọ́ mọ̀rù ṣájárọ̀ igi kọ́ ọba mo wúlò pọ́fù báyìí tí wọ́n bá gbómi ni o ti ẹ́ sèmi egbòmi bẹ́yàn bá rùn eyín ẹnu rẹ̀ ọba padà dúdọ̀ lọ́nu bẹ́ẹ̀ ṣe ń wo igi tí ń bẹ́nu mi gangan ojú rẹ̀ tí a bá lè fún ọmọ dáàbọ̀ o bójú bá máa ń hún yàn nígbà sọ àgbà tí kí n ta yọ bá pé àwọn ẹmọ wa pé ẹ máa kọ igi mọ́ngò lọ́wọ́ lọ́wọ́ sábà sí alónìí ó sì júwe gbogbo nǹkan tó wúlò fún ẹ máa kọ́ lẹ́wọ̀ pálí tí hadithun ghayru thabit olóògùn sí kí ni o kò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ó ń béèrè bí béèrè wípé bóun ní sàsáàmù sì máa ń pa àwọn nǹkan yóò rí bẹ́ẹ̀ àkọ́kọ́ àwọn kan bẹ tó lọ ń sọ̀kalẹ̀ fún nínú Al-Qur'an gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oyin oyin bóun lásán lè fi oyin ṣe ìwòsàn Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run gbé fún lódìdí nínú àwọn nǹkan tó yẹ ń pọ̀ yìí fi ìṣèfà òmìniras ìwòsàn bẹ́ẹ̀bẹ́ẹ̀ bọ́ọ̀lù ń ṣètò wá pé ń wòsàn à ń bọ̀ níbi ọjọ́ ní àwọn nǹkan kan tá a máa padà ṣàlàyé bí ní láì lọ́wọ́ ìjọba àtọ́jọ́ wípé àwọn ọ̀ràn kan bẹ́ẹ̀ nù bí adama tí oyin bá ti ń dẹ́kun wọn ń sì fẹ́ẹ̀ lébi fún ṣùgbọ́n àwọn kan máa fi gbà wọn wípé àjẹmí níbẹ̀ lára wọn kò sì sàrújà lára wọn nígbà àjẹmí níbẹ̀ lára rẹ gbogbo ọ̀dà bá ìyàtì hàn ọ̀dà bí àwọn onímọ̀ àápọ̀ síbi ọ̀rọ̀ àti ma ṣọ́ọ̀pù téèyàn lè ní àti téèyàn lè máa ta kí ló wá fẹ́ fà á tó fi lè jẹ́ wípé tí a bá ní àfẹ́ tó sọ kí ló fà tó fi jẹ́ pé àwọn tí wọ́n bá ń ta nǹkan ìlàjì ó làwọn èèyàn ń pèpè wọ́n bá wọn sí rúkìá kí ló fà tó fi wá di wípé nǹkan yí díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi wá di wípé ẹlòmíì gangan ṣọ́ọ̀bù rúkìá ni ó pinlẹ̀ sí yáà kó o bu àwọn ọ̀pọ̀ ohun tó tún rọra ní bọ́ọ̀kì yóò kó pamọ́ lé yóò ọmọ fẹ́ alájẹ ẹni yẹn àwọn nǹkan tó ara wọn bí ibùdó láì wà ní ọ̀pá a sọ tẹ̀tẹ̀kẹ́lẹ́ tẹ̀kẹ́lẹ́ nítorí ká máa pariwo ní ìsìn wípé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n lẹ́ni ọ̀ràn bá dé bá kọ̀ gbọ́mọ́ sẹ́wọ̀n tí wọ́n tún bá ah, ọ̀n kálukú náà ẹ̀jẹ̀ lọ́dọ̀ owó kíá ẹ̀gbọ́n ní tó kálukú pariwo ní ìsìn nù kọ́dà ọ sọ̀rọ̀ ní ẹjọ́ bá ah, ẹtì ẹ̀jẹ̀ akọ́kọ́ lọ ọ̀dọ̀ Ọlọ́run náà ẹjẹ́ sì láhùlọ̀ làkútà rẹ̀ bìlẹ̀ Ọlọ́run lè ó ń kálukú ti gbà yí tán àbá bẹ̀ halali ni ṣùgbọ́n àwọn èèyàn tó ti fẹ́ máa bara wọn ló kọjẹ́ lórí rẹ̀ láìsí ànábì sọ̀rọ̀ wa fún bẹ́ẹ̀ wọ́n sábà máa àwa ìgbà tá a sì àbẹ̀ náà kó jẹ́ àwà náà nira kó jẹ́ àwà ní ìrọ̀ ọ̀rọ̀ sí ìgbà tá a òṣùwérò mbẹ́ ilé bàbá náà òṣùwérò mbẹ́ kọ́ mọ́ máa jẹun tó ń gẹ́gẹ́ ọmọ àbàdàrà o ó sì lẹ́yìn àfáì náà lẹ́lẹ́sẹ́ so yàtọ̀ sí nǹkan tí wọ́n fi kojú rẹ̀ insha allah al-aziz a tún máa tẹ̀síwájú lórí ìkútúbà yìí في الجمعة القادمة إن كان في العمر بقية الحمد لله الحمد لله الذي خلق الثقلين لعبادته وطاعته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 إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أدى هذه الأمانة العظمى التي وكلها الرحمن وكله الرحمن سبحانه وتعالى بها ونصر الأمة حتى ما فارق الحياة إلا وقد ترك أمة ولا محجة بيضاء ليلها كنهارها لا يزيد عنها بعد رسول الله صلى الله عليه وسلم إلا هالك وقد كان رسول الله صلى الله عليه وسلم يستحث أصحابه على الرؤيا من العين ومن الحمى ومن غير هذه الأشياء ولكن بطريقة شرعية منقولة عن رسول الله صلى الله عليه وسلم فالرقى نوع من أنواع التعويذات فكل من أراد أن يتعوذ من شر من الشرور لا بد أن يمشي على منهج رسول الله صلى الله عليه وسلم فمن عدل عن عن السين عن منهج رسول الله صلى الله عليه وسلم فقد كان من أهل الحين كان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه الرقى حتى جاء حال عمرو ابن حزم إلى رسول الله صلى الله عليه وسلم وأخبروه أن لهم رقية في الجاهلية كانوا يرقون بها من لدغه العقرب قبل بعثة رسول الله صلى الله عليه وسلم فلما جاءوا الإسلام كانوا يريدون أن يدينوا ربهم سبحانه وتعالى على بصيرة وعلم وجاءوا رسول الله صلى الله عليه وسلم وأخبروا هذا الخبر فأمرهم أن يعرضوا عليه رقاهم فلما سمعها رسول الله صلى الله عليه وسلم قال فإنه لا بأس بالرقاء ما لم تكن شركا ثم توجه صلى الله عليه وسلم بوجه كريم إلى أصحابه فقال من استطاع منكم أن يرفع أخاه فليفعل هذا من حديث جابر عبد الله رضي الله تعالى عنهما وارضاهما عباد الله فالضبط عند العرب بالضم أو بكسر أو بفتح لكن بكسره أشهر قال أبو العلم الطب نوعان طب جسد وطب قلب أما أما طب القلب ليس له علاج إلا ما جاء به رسول الله صلى الله عليه وسلم فكان رسول الله صلى الله عليه وسلم طبيب القلب كما كان طبيب الجسد ومنهجه في علاج أمراض القلوب منهج سليم ودواء لا يستغني عنه أحد إلا من كان من الهالكين لذلك كان المؤمنون الأولون على خير كبير ولا عافية من دينهم ومن أراد أن يعالج مرضا من أمراض قلبه وعمل عن منهج رسول الله صلى الله عليه وسلم ترونه تابعا والشيطان متبوع لذا قال من علم فعلاج أمراض القلوب خاصة بما جاء به رسول الله صلى الله عليه وسلم أما النوع, أما النوع الثاني ألا وهو طب الجسد فهو على نوعين كذلك النوع الأول ما نقل عن رسول الله صلى الله عليه وسلم بإسناد صحيح إلى رسول الله صلى الله عليه وسلم والنوع الثاني ما نقل عن غيره وغالبه راجع إلى التجربة مثلا استحثنا رسول الله صلى الله عليه وسلم على كثرة الشرب من العسل لمن كان بطنه مستقلقا لمن يعاني من استقلاق البطن كما جاء هذا في الصحيح وفي غيره وهذا علاج إلهي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 يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة إيمان لقد اختلف أهل العلم في الحكم التكليفي في التداوي ذهب بعضهم إلى أنه لا بأس بالتداوي وذهب بعضهم إلى الاستحباب لكنهم قيدوهم بكل ما أحله الله سبحانه وتعالى وذهب بعضهم وهم جمهور علماء الحنابلة إلى أن الأفضل ترك التداوي متى ما جاء المرض أو الضرر لأنه أقرب إلى التوكل التام ورأينا من الشافعية من رد عليهم بأن الله سبحانه وتعالى خلق كل شيء وعلقه بسبب من الأسباب فالجوع مرض وعلاجه الأكل والعطش مرض وعلاجه الشرب إلى غير ذلك مما أشاروا إليه فإن من أخذ بالأسباب ليس ممن ترك التوكل بل هذا شيء داخل في باب التوكل الصحيح عباد الله كان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه أشياء يعالجون به أمراض الأجساد من ذلك الحجامة ومن ذلك شربة عسل ومن ذلك الكي وغير ذلك مما يوجد في أرض رسول الله صلى الله عليه وسلم أما النوع الثاني من الأقاقير التي لا تدري عندهم إلى عندنا ها هنا ذهب أهل العلم إلى أن كلما أباح الرحمن لنا من الأكل والشرب جاز أن نتداوى بهما وعلى هذا قول جمهور أهل العلم قديما وحديثا ورحمهم الله جميعا عباد الله من جاءه المرض وأراد العلاج وعدل عما جاء الرسول صلى الله عليه وسلم أو أقبل على أعمال شركية أو أعمال شيطانية فإن الله سبحانه وتعالى إن رفع عنه البلاء ما زال هذا في البلاء بهذا الأمر وأن لم يرفع عنه البلاء فهو في عذابين عذاب في الدنيا وعذاب في الآخرة ونسأل الله الذي لا إله إلا هو أن يثبت أقدامنا وأقدامكم وأن يثبتنا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى الذين يقتلون أولياءك ويصدون عن سبيلك اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الاوقات اللهم ربنا ردنا اليك ردا جميلا اللهم ربنا ردنا اليك ردا جميلا يا اجود الاجودين اللهم ربنا اجعلنا من عبادك الصالحين المخلصين المخلصين يا ارحم الراحمين اللهم ربنا لا تحمل لا لا لا تولي علينا شرارنا اللهم لا تولي علينا شرارنا اللهم لا تولي علينا شرارنا اللهم ربنا ارزقنا رزقا حلالا طيبا فأنت على ذلك قدير وبالإجابة جدير عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقولة صحية ثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا وصلي وسلم وبارك على النبي الكريم خاتم الانبياء خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا